ló wá ṣe tọ́ kan fún júnṣì kan tí mò ń bẹ sọ tó ń gbójú sẹ́gbẹ̀ẹ́ mọ́mì nǹkan dá mi lóbi èèyàn gidi. wọ́n wà nínú kìchìn. kí ni wọ́n ṣe hmm, ń kìchìn. o ò mọ̀ dẹ̀ ń sọ̀rọ̀ bí ó pò ní o ò mọ̀ nǹkan tó ń ṣe inú ilé ẹ̀ ń bẹ̀ sọ ló ń tẹ́wọ́ o ò mọ̀ nǹkan téèyàn ń ṣe inú ilé ẹ̀ kí ló dé sẹ́ pé mọ́mì lọ́ọ́ ra àmàlà tí wọ́n káwó sí ìgbéra tó ń wọ̀ àwọn ọlọ́ni mo lè da etí ẹ̀fọn lóṣì tó sọ yẹn ah, ah. tọ́ ní kófílẹ̀ wọ̀ yóò yẹ kó sọ wọn bá gbàlagbà náà wípé kọ́ máa rò ni àbí kí ni mo gbà kí ni mo sanwó fún ẹ fún. kó wàá padà máa bá mi sùn kán. lọ jókòó ẹ lọ jókòó kéjì kéjì ò sí nílé àbí. ọ náà tẹ sí dàdé. ó jókòó síbẹ̀ ń wò wá ràn kéjì kéjì ìwọ mò ń gbé wá palẹ̀ yín mọ́ tó bá ṣáà lè ṣe nǹkan kan wá ṣáà dẹ̀ palẹ̀ mọ́. ibo lẹwà ẹwà ní àpótí ìdábẹ́ ìdábẹ́ ẹ wò ó àti mísìn ni àfẹ́kẹ́ wà farahàn wá fún ọjọ́ díẹ̀ bóyá bí one week or two weeks. <laughs> bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni mà ok mà ẹ ṣe gan mà a máa expect ẹ má pé o ẹ máa bọ̀ ń sìn sìn sìn sìn alright ma mama expect me bye. Yeah. máa yọ ẹ̀ ṣá. ọmọ ojú ti rí èmi ọlọ́run má jẹ́ kí n bẹ ìdílé ẹ rò wá kò lè yó mi má ntọ́ ẹ̀jẹ̀ ó yáyáyá mo ti gbọ́. ta ni. grandma. grandma wọ ẹ̀lẹ́ léyìí o ah! báwo ni dáàdi ṣe yìí oh ṣeyi my grandson how were you. How is your studying? Fine. Ah, ìyá wa ẹ̀lẹ́ ma. Ẹ ẹ káàbọ̀. Ẹ kẹ ẹ̀lẹ́ ma. Ẹ rà. Láti ṣe yìí ẹ pẹ̀lẹ́. Báwo ni ṣe báwo ni gbogbo ẹ̀? Ìyá wa ẹ̀lẹ́ ma o. Ẹ káàbọ̀. Yes ma. Eh? Ẹ káàbọ̀. My sweetheart. Báwo ni? Fine. You are looking beautiful. Màmá wa ẹ kú tọ́jú wa o. Ẹ rọra ẹ káàbọ̀ ẹ lẹ̀. Ẹ rọra. Ó ga o. Ọmọ yín pè yín pé kẹ́ máa bọ̀ kíákíá. Kí á pa ẹ̀dẹ̀ ti débí. Ah. Ẹ̀yin ò ní iṣẹ́ kankan tẹ́ ń ṣe ni. Ah, mo kúkú níṣẹ́ tí mò ń ṣe. Èmi ò kàn ń ṣe eh, àwọn ìyá ọkọ tó wọn àjókòó sílé ọmọ ni. Bàtọ́ dẹ̀ ní kí n máa bọ̀ kí wọ́n bá wọn lọ̀sẹ̀ méjì. Kí ló tún wá kú ọmọ mi mo wà? ọ̀sẹ̀ méjì lẹ́yìn fẹ́ lò. kódà mo lè lọ ọdún kan. ẹ káàbọ̀ o ẹ ṣe máa ẹ rárá o. ṣé i am coming back. ọ̀sẹ̀ méjì o tún náà lè lọ́dún kan ó ti ẹ̀ dá. ṣé ẹ ti bẹ̀rẹ̀ ṣe rí ẹ̀yẹ̀ mọ́ wọ́ọ̀rì gbogbo bó ṣe ni o. ok sir. ṣe rí gbogbo èrò kébẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ mọ́ wọ́ọ̀rì ní tẹ́yìn kankan tó dẹ̀rọ̀ lẹ̀ máa kankan clear gbogbo rẹ̀ ṣe rí gbogbo ìwádìí ta kẹ́bi o ẹ̀ ń lẹ ní gbogbo rẹ̀ ṣe rí okùn kébẹ̀ níbẹ̀ ni kẹ́ bá ti fọṣọ ní tọ́nu lé ẹ̀yẹ sàgbẹ́ gbẹ̀ nkúlé yìí ẹ̀ ń lẹ ní ibẹ̀ ni agbẹ́jẹ̀dẹ̀ rẹ̀ sí ẹ̀ ti fúri rẹ̀ nì ó yá kú ìyẹn kọ̀ọ̀kan kó yẹ kí n tó fi hàn yín hmm. ṣe rí irú ìjòkó rí a àgbà tara dẹ̀ pé kọ́ ẹ bá jẹun tán lọ́rọ̀ lẹ́ kẹ́ ẹ fẹ́ gba fàájì ẹ sì jókòó sódẹ̀ èmi náà ṣe bẹ́ẹ̀. ẹ bọ̀ bàbá sísú pé pé awala ni apartment ìyá lè gbé kúrò náà bàbá. Ah, ah, ah, màdàmú ẹ̀ máa dùn lé ṣẹ́ni bẹ́ẹ̀ sì yá kó bá dọ́rọ̀ lẹ́ kó bá jẹ́ pọ́kọrin onífàájì ni kí ó jẹ́ pé à ń sí i ẹ ti yé yín kàn bá ra àdìgbé kàn ná fẹ́lẹ́fẹ́lẹ́ kàn fi kéde sọ́ọ̀tún kàn mí sí ìbúrẹ̀ kàn bá ṣe ẹ̀yẹ ìgbàgbé sùn lọ síbi mo mi wà ẹ̀jẹ̀ ju èrò kan ẹ̀jẹ̀ pé ọ̀rá alẹ́ náà ní kí n lè ṣe introduction of no each ni? síra rẹ̀ ah, ah. ọ̀nìyàn mi ah, àbá alágbájá ẹ̀bẹ̀ lulẹ̀ ó gbà kó iṣẹ́ rí bẹ́ẹ̀ náà ẹ̀yẹ́ máa fọṣọ níbẹ̀ o ẹ̀yẹ́ máa fọṣọ níbẹ̀ ẹ bá ti sí táàbù ni ẹ̀mọ́ gbogbo ìyẹn òṣókà bíi sí ni àti akọ̀rẹ́ tirẹ̀ àgbẹ̀lẹ̀ àtúntì ní ọ̀nìyàn tó tó lulẹ̀. Eh. alálùbáríkà ònìyàn ni ìyá kí abẹ́rẹ́ sẹ́ni pé ìyẹn ònìyàn tó tó de ara hàn tẹ́láǹtì ríà kí ẹ̀jọ̀ àmọ́ àgbélé pọ̀ rí. kọ́ ló mọ ìyẹn náà ṣẹ̀ṣẹ̀ jọ́ ìrìà ni. I'm fine. Demola is my name. Yeah, Demola is my name. Oh, good to meet you. Oh, father. Good afternoon, How are you? Kala kọ̀wé bá pàdé ara rẹ̀ òyìnbó náà sọ. <laughs> Adémọ́lá is my name. Ìyẹn náà dẹ̀bi sọ́kọ́ rẹ̀. Bó ṣe mi lọ rí ni. Eh? Ah, gbàgbọ́ ah, ara rẹ̀ náà ló dé. Ṣé rí irú àgbà tara kí wọ́n kẹ́ fún gbogbo rẹ̀ kan irú kéèyàn yìí bá mọ̀mọ́kùmọ̀ yóò ní tán níta kí bàbá mi jáde nínú ilé èèyàn máa ń fara lélẹ̀ sí ìwé ara èèyàn ọ̀nìyàn tó tó kí agbàre súlé. Ada ah, fún yín, ada fún yín, ada <laughs> fún yín, ah, ìyá pupa. Ẹ rà sá, ah. ìyá mi kì í ṣe hmm. eh, kò sí wàhálà. àyàn ṣe é kì eh. ṣùgbọ́n ṣe jẹ́ kí all the time gbogbo bí ayé rẹ̀ bẹ́ẹ̀ bí ikọ̀ máa ṣe bí ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ni ọ̀rọ̀ nìyàwó pa ọ̀rẹ́ fẹ́ gbọ́ rẹ̀ kọ́ ìbọn ni ọ̀rẹ́ kọ́ ká lòfẹ́ lèmi fẹ́ nawọ́ ìfẹ́ sí wọn. tọ́tọ́tọ́tọ́ lọ mọ̀jẹ̀ ṣe pè fẹ́ o hmm. ah, báyìí kí n lo hmm. èdè lórí abẹ́ hmm. n kí n máa sọ́nà ẹ̀sùn mọ̀jẹ̀ kí n dojú tìfẹ́ o. irúfẹ́ tó ń sọ kọ́ yẹn tẹ́rí ìfẹ́ tó ń sọ agape love ni kì í ṣe ìfẹ́ wọléwọ̀de ìfẹ́ ọlọ́run lòún sọ. bí a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ yí agape love mo ti mérò pé àgàkà gbé ní àgbà tara ní o èwo ni agape love irú kí lè jẹ́ agape love ọlọ́mọ gbọ́dọ̀ àrí búrẹ́à ìfẹ́ ọlọ́run ni agape love. Ah, ọlọ́run kó bá ní jẹ́ àgáfilọ̀ ní fẹ́rẹ́ èmi náà àgáfilọ̀ mu. ẹni ìyọ̀ bá kí àti kàkó tiẹ̀ sí problem àyè eh, eh. fífẹ́ wa lò as long as tá a bá ti kọjá àyè ara wa. ọdẹ bá kọjá àyè rẹ nínú bẹ́ẹ̀ ah, ẹ fi sẹ́ràn mi máa jẹ́ kọjá bí kẹ́rù èmi ni. Ah, ọmọ mi. òkè bẹ́ẹ̀ sì di agent. Eh, eh, ṣẹṣẹ rí àti ẹ̀tọ́ mi mọ ìyẹn rákó bá dúkù náà ẹ̀ eh, a máa mọ̀ ọ́ kó bá yá ẹ̀ jẹ́ àparí gbogbo pépà wọ̀ gé ní ọ́fíìsì mi ní oh. ẹ̀gbẹ́ lọ rẹ̀. very very important. ṣàtìgbọ́ ṣé ẹ ti wà comfortable. yeah. ó wà ok. Hmm. original ni a rí ẹ̀ já lọ. Hmm. see you so much sir. all right sir. bàbá di agent agent bàbá. Thank you. kejì kejì mo fẹ́ kó ṣe jẹ́jẹ́ o. mọ̀mí ẹ̀yin náà mọ̀ wípé mi ò kì í ṣe oníwàhálà mi ò kì í ṣe oníjọ̀gbọ̀n àmọ́ mo fẹ́ kí ìyọkọ mi náà mọ̀ wípé èmi náà níyà ni. Ah, bẹ́ẹ̀ ni ò níyà kejì ṣùgbọ́n sùúrù ẹ̀ ò tó sùúrù ẹ̀ ò tó mo fẹ́ kó ní sùúrù ó kún owó ruru káwa ṣùgbọ́n sùúrù ẹ̀ ò tó kejì. Màámi, ẹ kàn ń sọ pé kí n ní sùúrù kí n ní sùúrù kí n ní sùúrù. Tí n bá ní sùúrù báyìí, kí gbogbo nǹkan tó dáa tó wà lọ bàjẹ́ ńkọ́. Nǹkan wa ò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àmín. Ṣùgbọ́n Bámidélé ló nìyẹn. Ìyá ẹ̀ burú, ìyá ẹ̀ burú. Mo ní fẹ́ kó ti yẹ ẹ̀ sí. Ó ló nìyẹn. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe sùúrù, mo ní mò ń lágbára Ọlọ́run. Bámidélé náà á yí padà. Bàámi àwọn sùúrù tẹ máa ń sọ pé kíyàn ní nílé ọkọ yìí òun ló ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin o sùúrù sùúrù sùúrù ọkọ máa máa nà wọn ẹ máa ní kán ní sùúrù ọkọ máa máa ṣe oríṣiríṣi àwọn nǹkan tí kò dáa sùúrù yìí náà lè máa sọ fún wọn kán ní o. kejì tí wọn ò ní jẹ́bẹ̀ lágbọ̀rọ̀ náà. àmín. ṣùgbọ́n ní sùúrù ọkọ mi. ti gbọ́ mo ti gbọ́ gbogbo nǹkan tẹ sọ kí ni ẹ tún ní kí n lọ bá yín mọ́ because èmi fẹ́ lọ sùn kò sí nǹkan tí mo ní gbogbo nǹkan tí mo ní láti fún un látàárọ̀ ìgbà tí mo ti dé. ẹ̀yin jóná ṣé ìbílẹ̀ mi àti ọkọ ẹ̀ máa sùn ni àbí àdúgbò ló fẹ́ sùn. màámi ibi ìbàyí lè máa sùn ibi ìbàyí náà ni ọkọ mi máa sùn àbí sẹ́yìn ò fẹ́ sùn tí wọ́n. Ah, kí ló fẹ́ ṣe fún mi ṣé kò ṣàníná mi mọ́jú. mo fọ́ ni jẹ́ ń béèrè. Ah, ah, wọn ò lè nà án. nǹkan ò tẹ̀ jẹ́ ṣe bẹ́ẹ̀. bọ̀ èmi mọ ìyá ọkọ tèmi ni pé wọn ní wá sùn tì wọn ní wá bọ̀ máa lọ sọ fún wọn sí pé kán wá sùn tì. àjẹ́ kó máa bọ̀ mm-hmm. kó máa bọ̀ sí wàhálà kó máa bọ̀ pẹ̀lú ọkọ mi. Mm-hmm. yes ma. jẹ́ kó máa bọ̀ abẹ́ mi náà lé lákọ ni mo wà. Mm-hmm. <laughs> Hmm. Ow. Mummy, ẹ ti ń sùn. Ti gbàgbé ṣọ́ọ̀ṣì bí. Ẹ wá lọ sùn sí inú ilé tẹ máa ń sùn sí yẹn. Mummy mi náà ti wà ńbẹ̀. Kẹ́ ẹ lè jọ sùn. Ah, nínú yàrá àlejò. Eh, eh, eh, èmi ò sùn síbẹ̀ o. Á dáa kó lọ pé ọmọ ọ̀dọ̀ kó gbéṣẹ́ yìí kán jìjọ lọ sùn sí ibẹ̀ kémi sùn sínú yàrá wọn èmi ò sùn bẹ́ẹ̀ o tí n bá ní kí n pe tókè àti ṣèyí ń sìn kó síbi tán máa sùn sí i ṣe bí àgbàlagbà lẹ́yìn méjì bẹ́ẹ̀dì yẹn dẹ̀ fẹ̀ dáadáa ó tó ẹ̀yin méjèèjì láti sùn. èmi ò mi ò lè sùn ni mo sọ fún ẹ èmi àtẹ̀yàn kì í jọ ń sùn papọ̀ ìjọ òun mo ti sùn pẹ̀lẹ́yàn lórí lórí bẹ́ẹ̀dì tí n ṣe máa máa ṣe yẹn ń sìn èmi ò lè ṣe yẹn o ẹ wò mọ́mì ẹ má bínú ẹ lọ manage bẹ́ẹ̀ tẹ́ bá dẹ̀ mọ̀ pé ẹ lè sùn síbẹ̀ torí mi ò lè lọ pé ọmọ mi àti tó kẹ́ pé kán kúrò nínú rúmi ọ́ ti sùn ọ̀rẹ́dì mi lè lọ dárun mọ́ wọn lójú bóyá kẹsùn sórí chair tílẹ̀ máa fi mọ́. kejì kẹ́mi sùn sórí chair tílẹ̀ máa fi mọ́ ó ṣe lọ sọ fún ìyá ẹ pé kó wá sùn lórí chair tílẹ̀ máa fi mọ́ lọ pè yẹ kó wá sórí iṣẹ́ àtìlẹ̀ máa fi mọ́. mi kí ló dé tẹ máa ń fẹ́ fa wàhálà báyìí. wàhálà wo ló ń fà wàhálà kí ni mo ń fà ṣé wàhálà ni mo ń fà ni mo sọ pé kó yẹ kó wá síbẹ̀ ìwọ ní ẹ má pariwo ẹ má ṣera yín léṣe ẹ má fúnra yín hypertension ibi ṣe ń pariwo. èmi ò lè ní hypertension bóyá ìjẹ́ ẹ ló máa ní èmi ò lè sùn bẹ̀ mi ìdẹ̀ lè sùn bíbà lọ pé yẹ́ ìjáde àbí kó nǹkan tí mo ṣàfẹ́ nìyẹn má bá mi sọ ṣe ọ̀rọ̀ yẹ́ gbé mi lẹ́nu gbọ́dọ̀ kí ló dé náà. mọ́mì tẹ bá ti mọ̀ pé ẹ lè sùn sórí chair níbí báyìí ẹ lọ sùn sẹ́gbẹ̀ mọ́mì mi tẹ bá dẹ̀ ti mọ̀ pé ẹ lè sùn síbẹ̀ ẹ jókòó síbẹ̀ irúra dáradára lọmọ yìí ń bá mi fà iná ah ṣé ara tí wà tí yẹ́ ẹ fẹ́ dáre máa jọ yín lójú máa jọ yín lójú nulẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀. èmi ń lọ sùn o. <laughs> ìmọ̀ ń mú màrí mọ̀ ọ́ àbẹ́rẹ́ bó ṣe sùn tó ń hun oorun bíi ẹlẹ́dẹ̀ ṣé léèlé mi fẹ́ sùn tì ẹ̀wò ó tún nà pa bẹ́ẹ̀ ń pélé ẹ̀ ló wà ah! èmi kọ́ ọlọ́run má jẹ́ olúwa ò ní rọrùn yẹn sùn mọ́jú kéèyàn máa hun oorun báyìí wọ́n dẹ̀ pera wọn lálákọ̀wé yìí ọlọ́run ò ní jẹ́ kémi rí wọ́n yàn ń dá. ọmọ mi mo á dẹni tó ń sun orí tíà nínú pálọ̀ kò burú <laughs> ilẹ̀ mọ́tán. Màámi, kí ló dé? Kí ló dé tó jẹ́ bí ilẹ̀ sùn? Ah, kí ni òde? Ibi tẹ́ ní kí n sùn ni mo sùn. Ah. Ah ibi tí wọ́n ní kẹsùn lẹ́sùn. bẹ́ẹ̀ ni o. àwọn wo ló ní kẹsùn bí. ṣebí ìyàwó ẹ̀ ló ní kí n wá sùn bí tó ní màmá òun ti wà nù yàrá ó ní ká jọ sùn nù yàrá èmi dẹ̀ sọ pé mi ò lè sùn tìyẹ́ tó ń hanrun bọ̀ bíi tẹ́lẹ́dẹ̀ mi ò lè sùn ẹ ṣàròrà fi mí lẹ̀ kí n sorun mi mọ́jú ó ti yẹ mo mọ̀ pé tí ọlọ́run bá ti ṣe ògo ẹ̀ fún ẹ tó ti nílé tiẹ̀ wàá yọ yàrá tèmi fún mi nínú ilé ẹ̀ ọlọ́run dẹ̀ máa ṣe láìpẹ́ láì jìnnà tèmi nìyẹn ẹ jẹ́ ń rọra sọ ohun mi ń bí. sọkàlà abẹ́sọ̀ sígbàlẹ̀ àwọn máa sùn lọ. mo jẹ́ kí n sọrun mi kí n jí tó bá ti di ọ̀la mo ń padà sílé mi èyí tí mo ṣe tó. ọ̀la kẹ̀ ṣe bọ́sẹ̀ méjì lẹ́sọ̀ kẹfẹ́ lò. ẹ ṣé tí ìyàwó ẹ ti wà nù yàrá yẹn mo mọjọ́ tó máa lò ń bíbà irọ́ ẹ jẹ́ máa lọ lé mi wò bá mi ṣètò owó lẹ̀ lálẹ́ ìlálẹ́ mò ń jí lọ gan ni pàápàá ó dàárọ̀. excuse me. lérègbè wo máa fojú yín hàn má bo ṣíọ. jọ yàn ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ ẹ jọ tọ lọ. ojú mi baálẹ̀ ṣé o mọ̀ pé mi ò ń pariwo hmm. o mọ̀ pé mo ń rojọ́ rárá hmm. ṣé o rojú ẹ̀ ṣé o rí hmm. olú máa ń sọ̀rọ̀ olú máa ń bá mi sọ gbogbo ọ̀rọ̀ ayé mi pátápátá ṣé fẹ́ kí n pè é ránṣẹ́ sí ẹ gbogbo nǹkan tó bá ti bá ẹ sọ corporate o ṣe jẹ́ kó ọmọ ìyá mi jẹ́jẹ́ ó yẹ ẹsìn mi ìfariwo rà ní sùn. Hmm. ọkọ mi lè wà kí ló di ṣe tó ń gbọ̀n yes. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. àwọn ìyá mi wàá ṣe rí ẹrù lélẹ̀. yẹ hmm. kó hmm. wà lókè wàá ṣe rí wà wà kí lẹ ń drag ẹ ṣe èrè ni drop phone ẹ ó ṣe èrè ni. suya káàsì nǹkan. ta máa wọ ọwọ́ ẹ kò kọ̀ọ̀pẹ́tò. owó ọwọ́ ẹ dà. bó ṣe kọ̀ọ̀pẹ́tò ṣe é sa sẹ́rí mo wa cashless sa mi ò yóò kọ̀kọ̀ lọ. cashless èèyàn ìjọba ni o twenty twenty òfin tuntun tó fẹ́ gbé jáde yẹn má wọrí ìṣebó létí ẹ̀ ẹ̀ mú wa àwa náà ń rán nǹkan cashless policy ó ṣe ọmọ ìyá mi policy ńlá ni àwọn èèyàn ìjọba kò ní bá kí ni pin ẹ. sa yẹ́ẹ̀ bọ́pọ̀. wọ́n ń bèèrè pin ẹ lọ́wọ́. kí ni pin ẹ. àǹtí kàbọ̀ ẹ lójú ṣòwò twenty nineteen twenty nineteen. twenty nineteen àbí olóṣì ẹ̀ wà ló fún wa wà láṣẹ. ò ń gbé wa sáré tó fẹ́ gbọ́ bó wa jet a máa mú ẹ. tó bá yẹ kó o bórí mi nínú yẹ ká dáná sọ ẹ mọ́nu mọ́tò ẹ̀. ṣé wàá mi ṣé ológun fún mi ṣé ológun fún mi ni o ní kú rẹ. ẹ má pẹ́ lórí ẹ ẹ má pẹ́ lórí ẹ. bọ́ bọ́ bọ́ bọ́. ó tún wọ́n di sáínà. àwọn sáìsì ẹni sáìsì ẹni ṣá. gbà lọ́wọ́ ẹ̀ ìyá ẹ̀ lórí burúkú ó lò ṣe èèyàn. ẹ bá mi fà ẹ bá mi fà. Hmm, ṣo fẹ́ gbọ́ ṣo fẹ́ gbọ́ bàbá ṣe lọ báyìí lọ pariwo lásán ó pọ̀ lẹ́ o. ṣe ṣáà. tó bá pariwo. kejì kejì ṣé wọn pé liviru ni mo lè sùn sí ṣá. mo visit tí wọ́n mi ṣe ń ṣe báyìí ọlọ́run mi ò mọ̀ mi ò mọ̀ tó kẹ́tì lọ sí róòmù ṣe ìwọ náà kó mọ̀ pé róòmù mẹ́ta ló wà nínú ilé mo dẹ̀ ní kí mọ́mì manage àti mọ́mì àti mọ́mì mi kọ́ lọ sùn sínú yàrá tó kẹ́. ó kéde ni rárá o àwọn ò lè sùn tèèyàn o àwọn fẹ́ fẹ́ lórí bẹ́ẹ̀dì ni o àwọn fẹ́ na pa ni o àwọn fẹ́ na ẹsẹ̀ ni o. ẹ̀mí mọ́ mi síbi tẹ́ máa sùn sí lálẹ́ àfi kẹjọ sùn lè gbà lè kàn lè pe àwọn ìgbà ń dẹ̀bẹ̀ wọn títí títí ah, mi dẹ̀ fi wọ́n lẹ̀ ah, mi rò pọ́n ti lọ sùn síbẹ̀ ni. a ṣe máa lọ sùn síbẹ̀ ó rọ̀ wọn gbọ́ ọ̀rọ̀ tó sọ nígbà tí wọ́n ní ẹ̀ ti wà ní yàrá tó kí àbíbò ló sọ so why expect kí mọ́mí mi lọ ṣé ọba sùn lè wọ́n lórí mi. Bámidélé bẹ́ẹ̀dì yẹn gbé èèyàn mẹ́rin even eh, èèyàn mẹ́ta èèyàn mẹ́rin lè sùn sórí bẹ́ẹ̀dì yẹn. àgbàlagbàjọ làwọn méjì kò sí nǹkan tó bá dì nínú kágbàlagbà méjì sùn wọn á dẹjọ máa sọ àwọn ìrírí ayé àwọn nǹkan tó ti lọ yẹn. so kọjọ sùn kọjọ máa mí lera wọn kọjọ máa kọ máa mí síra wọn máa ó ṣe máa fi ìpè yẹn lè work ó ṣe máa fi ìpè yẹn lè work pípọ̀ kò fẹ́ máa inconvenient wọn ni náà. bámidélé jọ nítorí ọlọ́run ọba mo bẹ̀ ní alẹ́ mi fẹ́ wà náà kí ni gbogbo ilé gan kí ni gbogbo kí ni kí gan ni gbogbo nǹkan tó ń ṣe yìí ah, nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ́ ń gbà yín tó bá rántí dáadáa àwọn mélòó ló ń sùn sínú yàrá mọ́mì ń yín. Eh, eh tó ti ẹ̀ pé gbogbo inú yàrá ọ̀hún ló ju kínkínní báyìí lọ ilé àbẹ̀rẹ̀ wọ bí ilé èkúté bẹ́ẹ̀dì tó wà bẹ́ẹ̀ gan èèyàn kan ní bẹ́ẹ̀dì yẹn lè gbà èèyàn mélòó ló ń sùn sòdè tí kò ṣèèyàn mẹ́ta ni. ó mọ ọ̀tún àbí olùmọ̀tún mọ̀tún àbí má sọ̀lọ̀ rán mi létí rán mi létí ìgbà tó jẹ́ kí búrẹ́dì ọ̀dẹ̀ nàlá mẹ́rin máa ń pín jẹ rán mi létí máa rán mi létí dáa jẹ́ kí n máa mọ̀ kó máa rán mi létí ṣùgbọ́n rán mi létí torí mọ́mì tiẹ̀ sùn sínú yàrá bẹ́ẹ̀ ń sìn ìwọ sùn síbí o ò wà bọ́dà pé bóyá bo ìkànnì ìyọkọ ẹ máa sùn o ìrókò wọn náà máa dìyọ ọkọ. àǹdílé ò bẹ̀rù ọlọ́run ìwọ ọmọkùnrin ò bẹ̀rù ọlọ́run ó já sọ fún ẹ ń sìn mo sọ fún ẹ pé mo lọ bá mọ́mí o mọ́mí o ẹyin àti mọ́mí mi o ẹjọ́ sùn sínú yàrá tó fẹ́. ṣé ìgbà tó Bámidélé ṣé kí n wá para mi fún mọ́mí ẹ ni ṣé kí n para mi ni ó dáa bóyá kán wá sùn síbí kí n dìde fún yín kẹjọ sùn gbà yẹn hmm. ó dàárọ̀. ó dàárọ̀ sọ̀rọ̀ mọ́ mi tí mo sọ ọ̀rọ̀ tí ò make sense ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ ni àbí. Bámidélé ọ̀sẹ̀ méjì ò ní pẹ́ tó ju ti gbọ́. kò tiẹ̀ sí wàhálà ẹni tó bá fẹ́ lọ́sẹ̀ méjì kó lọ́sẹ̀ méjì sọ fún ọ pọ́sẹ̀ méjì tó fẹ́ lò ó kéré wọ́n lè lo oṣù méjì kan lọ́dún méjì mi báyìí pọ̀ mọ́mì tèmi tó fẹ́ wá bá ṣorogún lé wọ́n ń lọ fún wọn lọ́la. jọ o farakàn mi o farakàn mi o farakàn mi o. Hmm. Hmm. ìwọ ọmọkùnrin òun wéṣù o òun wéṣù o òun wéṣù o.